ṣe wà ẹ̀ lọ́lẹ̀. Allahu Akbar. mo fẹ́ kó o ṣe mí lóore jọ̀ọ́ pa mí. ṣèyídà lọ́wọ́ ẹ̀dẹ̀wò la ilaha illa la azizul hakim tẹ́ ẹ bá pẹ́ kẹ́ ẹ tó wá gbé ojúde lẹ́ ti bá. ṣoṣo ti kọ́ ni. kọjá èkó ó sì máa kú. ọsibẹ. mo dárò. kábà o báyọ̀ kéjẹ̀ mi wù títí lo ló sọmọ ẹ̀gbọ́n mi. òun wá agbálago ṣiṣẹ́ nìyẹn. agbálago bóyá aago eléyìí bóyá ó ti kú torí kò tiẹ̀ yé mi mọ́. ẹ bá lè bèrè ọlọ́run ẹ bá bèrè ọlọ́run èmi lu àbúrò yín. para ẹ̀ fún bàtọ́ náà ti dẹ̀ lóhùn. jẹ́ wá sọ pé èèyàn ní nẹ́sìmí ọ̀gá ni ọ̀gá ò nẹ́sìmí mọ́nú ilé o ẹni tó lọ gbaṣẹ́ lu èbò kan tó yẹ pé wọ́n ní ọmọ fasẹ́ lójú méjèèjì kọ́ fasẹ́ tó ga. ṣó lè tún yẹn. nígbà tá a ní kẹ́ ẹ sọ fọ́kọ rẹ̀ kọ́ wá bá a gbé iye ẹbọ kára ọmọ ilé ìyá ẹ ló níwèrè mẹ́sìn ẹ gbọ́dọ̀ yọ wèrè tó wà nú ẹ̀sìn rẹ̀ kúrò. mi ò lè gbà kọ́ ní kí n wá ṣe ẹbọ tó bá tiẹ̀ wọ yìí ìyá mi lójoogun ẹ̀ fún mi. Ah. ó ṣe wá wá wò gangan lọ́dún. bẹ́ẹ̀ ni. láìláì láì lọ́wọ́ àìlè. ọjọ́ òun máa jẹ́ níbi náà náà má dé bá mi. jọ̀wọ́ dákun má dá mi dá ṣòro mi torí pé mo mọ̀ pé wọ́n lọ́ba tó láṣẹ ló.